kí gbogbo ẹgbẹ́ ọ̀tẹlẹ̀múyẹ́ DSS gbogbo yín pátápátá múlẹ̀wà àti ní ká má dárúkọ yín ẹ juwọ́ sí mi mo fẹ́ juwọ́ sí yín o àwọn dàbá ẹ̀ ẹ pẹ̀lẹ́ o kí yín o ẹ kò tọ́jú olórí yín tuntun kí yín o àgùntàn aṣọ lò. àwọn tèkó nìyẹn èkó ló lòkun ló lọ̀sà arómisá lẹ́gbẹ̀lẹ́gbẹ́ ẹ bá mi pàtẹ́wọ́ fún ọ̀gá ọmọlúàbí ni wọ́n ọmọ bíbí káàárọ̀ òjìrì dáadáa ni wọ́n tó bá nà tó bá ìwà ní ó ga o lẹ́nu iṣẹ́ lẹ́tí ò nọ́tọ̀ yìí ẹ bá ń pàtẹ́wọ́ fún wọn lẹ́ẹ̀kan sí i. mo kì í yé o ẹ káàbọ̀ sí ìpínlẹ̀ Ọ̀ṣun àgbà ọlọ́run kọ́kọ́ bá a dábàá ọ̀dọ̀ ṣáyín lẹ́sẹ̀ ìpàdé òní yẹn máa yọ ṣe lórúkọ gbogbo ìjòyè apá ọ̀tún àti apá ọ̀rọ̀ ẹ̀sìn gbogbo ní adídúwà bí ẹ̀yìn ṣíṣe o bẹ́ẹ̀ ṣe pọ́nmi lé àti ìdípínlẹ̀ Ọ̀ṣun pé kí ẹ wá kí mi lórí ìtẹ́ yín ilé ilé yín lẹ wá o ẹ̀yin náà lè nílé lágbára Ọlọ́run nípa ìjàmbá ò ní ṣe yín kì í wọ́n tún fi yín kí torí orin lọ́dọ̀ mi ó di méjì ọgbẹ́ lọ́dọ̀ mi ó di méjì lénìí ìgbà kan náà lẹ́yìn méjèèjì wá mo kí ọmọ bíbí káàrọ̀ òjìrè náà ah, ah. ìwé ipò igi ìwé PhD MSD ffv anti-bomb wẹ̀dà bomb ah, ẹ̀bá mi pàtẹ́wọ́ fún àgbàrá lọ́gbà ẹ̀ pàtẹ́wọ́ yẹn lọ́dọ̀ ẹ̀bá mi pàtẹ́wọ́ mélòó ni inú kàwé tó yẹn láì wòwé wọ́n tún wá fi ọmọlúwàbí tọ́ mo dẹ̀ mọ̀ pé ẹ̀mí tó wà nínú ọ̀gá DSS ló kàn ó kàn fò wá báyìí ni lẹ́kọ̀ọ́ yóò fìlà báyìí lẹ́nu náà tán fẹ́lẹ́fẹ́lẹ́ ọlọ́run á máa bá mi dúró tiẹ̀ bá mi pàtẹ́ òfin lọ́yà tó ṣe ìgbà wo nígbà wúlò lágbára ọlọ́run ẹ̀yin náà rí ti ń ṣe níbi náà ọkọ̀ bá a dábàá ní ṣayín lẹ́sẹ̀ lágbára ọlọ́run olódùmarè ẹ̀yin àtàwọn ọmọ yín jẹ́ kó wọ́n ní ìjọba pọ̀nmílé torí a ní nínú bíi náà wọ́n lè ṣe dáadáa ní ìbá ìwà pínpín lọ́wọ́ wọn rí jẹ́jẹ́ wọn ibi tó máa fẹ́ lẹ́mọ̀ọ́sọ wọn sọ́nà ń wọn ìwà pínpín lọ́wọ́ wọn lọ dáadáa wọn ṣe dáadáa gbogbo ètùtù ẹ̀kọ́ ṣe ẹ bá mi pàtó fún un gbogbo àwọn dss àfin ọjọ́ bá náà sókè tẹ́ bá wà mẹ́ẹ̀ àwọn dss àbẹ́ àwọn civil defence tó wà láàfin ẹ mi náà sí wọn àtọkùnrin àtúbìnrin àwọn kan lù wọn dẹ̀ ní aládùúrà ni wọ́n òròrú la máa ń pàdé nínú ààfin a máa gbàdúrà ṣá mo ló ga o wọ́n ṣe dáadáa àwọn ọmọ yín ṣe dáadáa wọ́n ṣe dáadáa púpọ̀ púpọ̀ ọlọ́run á bá mi dúró tì yín gbogbo nǹkan tó bá fẹ́ ká jọ ṣe lágbàtẹ́ ti wà nípínlẹ̀ ọ̀yọ́ tó fún wa wà nípínlẹ̀ ọ̀ṣun bá ṣe jọ ṣe pọ̀ nígbà yẹn èsì á tún wá dáa jù báyẹn lọ fi dá yín lójú á dáa jù báyẹn lọ ọlọ́run olódùmarè bá mi dúró tì yín ìrètí wa gbà lórí ìtẹ́ Oòduà nídìí ẹ̀ ní ṣíṣe ẹ̀ ní ṣìjẹ ẹ̀ ní ṣìwé ẹ̀ ní ṣìfò ẹ̀ ní ṣìfò ìgbà yóò kí n fa ẹ̀ máa lọ rí ẹ̀ máa wọ̀ rí ẹ̀ kí n lọ náà ìdájọ́ ìdájọ́ ìdájọ́ ìdájọ́ ìdájọ́ ìdájọ́ ìdájọ́ ìdájọ́ ìdájọ́ ìdájọ́ ọkọ̀ ayé ò kọ yín ọkọ̀ ayé ò ní fún ijú ẹ máa rẹ ó máa rẹ ẹ lágbára ọlọ́run olùmọ̀ràn yìí ibi iṣẹ́ tẹ ti kò ní di ìṣàkóso lọ ẹ ọlọ́run olùmọ̀ràn ìgbésẹ̀ pọ̀ tẹ̀lé olùmọ̀ràn àpọ̀ ilé àwọn ìṣẹ̀dálẹ̀ ilẹ̀ kàròjì àpọ̀ ilé ìṣẹ̀dálẹ̀ ilẹ̀ àpọ̀ ilé ọ̀dọ́ yá tó máa bọ̀ sí òkú ara rúbọ̀ àdébà àṣẹbẹ̀ àṣẹbẹ̀ àríbẹ̀ tó gbàdúrà àṣẹ ní àṣẹ àṣẹ náà tuntun mọ̀ rẹ̀ a máa níbẹ̀ fún yín ọlọ́run fàtọ́ fún ọ lẹ́kọ̀ọ́ sí kò sí wàhálà kò sí yọnu gbogbo tẹ bá fẹ́ ká jọ ṣe tẹ bá tẹ fẹ́ ká jọ ṣe dúkìá lọ́dọ̀ ọkàn yín pátápátá làbújá ẹ má jìnnà sórí tẹ̀yìn nǹkan kí nǹkan tẹ ẹ bá fẹ́ torí lágbára ọlọ́run ṣì máa ga sí i bí mo yẹ sọ náà pé tèmi di méjì bẹ́ẹ̀ ọ̀gá DSS náà ṣe wá àbùtàṣọ́ lò ah, ó ga o bóyá ó dà gbé ní tiẹ̀ gbé ọmọge kọ ọmọge sọ̀rọ̀ ọmọge mu kọ́nà àwọn ọmọ bá kí fún ilà àfi kí wọ́n mú lọ torí àá ọgá ẹ tún dúró lójú adúmára dán àgùntàṣọ lò ṣùgbọ́n ẹni kẹ má ṣe ọkàn má ṣàyìn mọ́ mi kan ẹ bá ti ṣe báyìí ragasolu lele irú kúlé tẹ́lẹ̀ ń tabla ẹ tẹ́lẹ̀ wà rọf ẹ bá mi lọ sájà lẹ ní wọn ni wọn máa pariwo ọdún kankan òní gbà ẹlẹ́ni wọn jà lẹ o wọn tó jàjà lẹ ibẹ̀ ni wọn máa mú ẹ lọ wọn máa bá mi dùn tì í lágbára Ọlọ́run àtẹjọ sí pẹfẹtẹ ìpínlẹ̀ Ọ̀ṣun wọn fi ń rọ gbogbo ẹ̀yin agbófinró àti ẹ̀yin tí ẹ wá lè ní mò ń lo okùnfà yín láti sọ pé ó ń bọ̀ ń bọ̀ àwọn ládẹ́ẹ̀dẹ́ ìlú ò fara rọ nígbà ètò ààbò ìlú mi dùn pé ààrẹ orílẹ̀-èdè wa nígbà tó ń dé láti ìlú France àwọn náà ti pàdé lóríṣiríṣi ọ̀pọ̀lọpọ̀ náà ń ṣe lọ́wọ́ lọ lábùjá báyìí torí ó ti ń pọ̀ jù ó ti ń di lemọ́lemọ́ kí ọlọ́run Olódùmarè kó dá wa sí ni o ká má rìn jọ ti ibi ń pa ọ̀nà o kó túbọ̀ máa ṣọ́ra ẹ̀ kó máa lọ́ra ẹ̀mí wa o ohun tó ṣẹlẹ̀ nílùú Èkìtì nípa títí wọn ò gbọdọ̀ máa mú ọba bẹ́ẹ̀ yẹn kó máa pa bí adìyẹ ẹ kì í mú ẹranko bí ìrẹ́kọ̀ ẹ kó máa rí bẹ́ẹ̀ ẹ̀kọ́ burúkú wọn ń bu àbùkù kan ilẹ̀ káàrọ̀ òjìrì wọ́n ṣe Èkìtì nípa gbogbo ilẹ̀ káàrọ̀ òjìrì lápapọ̀ ààrẹ àti ohun àti ohun jíṣẹ́ ara wa àti jíṣẹ́ ara wa a máa bá yín ṣiṣẹ́ ẹ̀dẹ̀ máa máa gbúrò wa lágbára ọlọ́run lóòrèkóòrè àwọn ìgbà fún wa rí ìkọ̀ burúkú ló ń ṣẹlẹ̀ ọlọ́run olóògbémarì abá wa lọ́ra ẹ̀mí gbogbo wa o lágbára ọlọ́run àdínrú ìjàmbá bẹ́ẹ̀ mọ́ burúkú ló ń pa fún wa àdè kì í ṣe ojú àkànnì ni wa tó bá fẹ́ gbé ọwọ́ kọ́wọ́ ọmọ àbáwa náà lé yẹ kó máa rí bẹ́ẹ̀ wọ́n fi ń rọ̀ yìí pé ẹ jọ̀ọ́ nítorí ọlọ́run ẹ bá wa mú lọ́kùnrin dùn ẹ bá wa mú lọ́kùnrin dùn ẹ ṣe olúpẹ̀lọ́ gbogbo ètò tẹ̀ ń tò gbogbo àwọn DSS tẹ kó àṣàfin náà wọ́n ti ẹ̀ sí dọ́mọ àfi àtúbà wọn náà ń dá olóríṣiríṣi bẹ́ẹ̀ ẹ̀ẹ́dẹ́gbẹ̀lọ́wọ́ yín tẹ́lẹ̀ kí ẹ má yọjú sí mi ṣùgbọ́n ẹ̀kọ́ mi lé ẹ̀yìn ojú ọ̀run akọ̀yìn náà lé o ọ̀run akọ̀yìn lé o pẹ̀lú wọ̀nyí gbogbo nǹkan tẹ́ bá fẹ́ kí náà ṣe gbogbo àwọn tó jẹ́ DSS ní ìpínlẹ̀ Ọ̀ṣun tó máa wá bí ẹ dáadáa mo máa súnmọ́ wọn ní gbogbo ọ̀nà ẹni tó ṣẹ̀ṣẹ̀ lọ bí ọkọ̀ tí lọ́mọ ìyá láàfin ẹ̀ lágbára ọlọ́run náà ṣe dé báyìí ọlọ́run Olódùmarè á bá mi dúró tì yín àdètò eh, àgbà tí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ṣe gbé àṣà lè kárò jìnnì lọ́wọ́ eh, ọlọ́run á bá mi dúró tì yín lórúkọ gbogbo àwọn àgbààgbà ló òkè mo tún máa wá rán wá bá yín bẹ́ẹ̀ náà ni mo máa rán àwọn àgbààgbà ló láti Ọbalúfẹ̀ àti Lọ́wá àti Sàrún bó Sàrún wà ọmọ wa bẹ̀ wò lórúkọ mi gbogbo ohun tó bá yẹ ká ṣe àwọn wọn ní tó bá tá a bá fipá mọ́ ló máa ń níyì gbogbo ètò ààbò òlu wọn wá bá yín sọ èmi náà tún sì rí nípò kẹlẹ ẹjẹ má jìnnà síta ẹ agbára náà nínú rẹ á gbè yín o lórúkọ gbogbo ìfẹ́ lórúkọ gbogbo lè káàró jìnnà kò kọ́ ẹ ṣe púpọ̀ ọlọ́run á máa ti o ẹ máa lọ rí ẹ máa bọ̀ ẹ bá mi pàtẹ́wọ́ fún àwọn méjì yẹn ẹ jẹ́ sọ pé kábíyèsí o.